àmì ṣòro tí o lọ́jọ́ tí onífẹ̀ẹ́ ní jásí ní jásí ológun dúdú ọmọ olódò kò dérérére ọmọ olódò kò bàràràrà ọmọ olódò kò dòkàn tó sọ wéléke wéléke ó ní kẹ́kẹ́ kan dúdọ̀kú mú abambajo dúdọ̀kú wẹ́sẹ̀ ògèdègèdè onísọ̀bọ̀rọ̀ nìkan ni ó mọ mi odò náà gbẹ sọ̀bọ̀rọ̀ ojú mi wù mí ọmọ ọba tí ò ní kọlà ológun dúdú bá àmì ṣòro ẹ ẹ mo kí gbogbo lé mo kí onílé bẹ́ẹ̀ ni mo kí àlejò mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo kí obìnrin ọmọ díẹ̀ sí lèmi ń jẹ́ prince ọlọ́gbẹ́ná adéwálé táíwò ọmọ onífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ àdáde owó rẹ̀ mọ́. lọ́jọ́ tí onífẹ̀ẹ́ lọ sàgbọ̀n yọ ilé ilẹ̀kùn mẹ́rìndínlógún òun lolúfẹ́ kàn kọ́kọ́rọ́ ìjẹ ni wọ́n fi ṣe gbogbo rẹ̀ wọ́n kún ẹ̀jọ́ inú wọ́n kún ẹ̀jọ́ ẹ̀yìn wọ́n sọ dẹ̀dẹ̀ pírímù pírímù mọ̀ ń bolo mojúṣe ọ̀rọ̀ sáyé òkùtù owó òkùtù ọmọ àkàkọ́ kí ọlọ́run ọba ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ìdílé ìdáyé ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọbọ awakọ̀ mọ̀dàbọ́ba tí ń jẹ́ ìmí ni má ṣe bẹ̀rù bá fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lónìí ìbọn ọkùnrin ìbọn obìnrin ìbọn ọmọdé ìbà àgbàlagbà ìbà àwọn lọ́gàlọ́gà tí wọ́n ti sọ̀rọ̀ ṣáájú mi lójúbà kí ìbà mi ṣe ọmọ díẹ̀ prince ọlọ́gbẹ́ńlá adéwálé taiwo ní orúkọ ti tèmi tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ díẹ̀ aláṣẹ àti olùdarí ọmọ díẹ̀ aba and cosmetics production díẹ̀ sí tv níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí ó ti sọnù àbí tí ó ti fẹ́ sọnù bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó jẹ́ nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa à ń gbé àṣà àwọn bàbá wa ní àrògẹ pé kó má pa àwọn ọ̀pọ̀lọpọ̀ wa láti wò pé kíní kò lè wúlò tí a ti dànù ṣùgbọ́n ó sì jẹ́ pé òun ni ó padà wúlò kẹ́yìn àṣà àwọn bàbá wa dàbí òkúta tí ọmọlé kọ̀ lẹ̀ ẹ̀hún náà ni yóò padà di pàtàkì igun ilé wọn bẹ́ẹ̀ ni n tí kí a sọ̀rọ̀ lé lórí lónìí òun ni àṣírí kan tí àwọn bàbá wa ń pè ní òun ní alàṣẹ kí ni àwọn bàbá wa ń pè ní àṣẹ àṣẹ òun náà ni nǹkan oṣù obìnrin nǹkan oṣù obìnrin òun ni wọ́n ń pè ní àṣẹ wọ́n ní àwọn ọmọdé àwọn mọ̀jàmọ̀jàmọ̀jà ṣẹṣẹ́ wọnàwọnà ìlú àbójú kan ní lórúkọ à ń pokó ẹ̀ta lánú pàkà lórúkọ tá à ń pè owó àrùn lórúkọ tí à ń pè òbò ẹ má yẹ kí n máa pè lọ. ó túmọ̀ sí pé àṣẹ ni Yorùbá ń pè ní nǹkan oṣù táwa wá sọ pé oògùn aláṣẹ ó túmọ̀ sí wípé oògùn tí máa ń mú nǹkan oṣù obìnrin tó ti dúró tí máa ń mú wá kì í ṣe pé ń sẹ́yìn o ẹni tí nǹkan oṣù rẹ̀ ti dúró tí ò rí nǹkan oṣù rẹ̀ mọ́ òun ni oògùn yìí ń ṣiṣẹ́ fún ṣe rí gbogbo wa la mọ̀ pé obìnrin tí ò ṣe nǹkan oṣù mọ́ eighty percent àsọ̀ránsì sí wà pé bóyá ló lè lóyún ọdún agbọ́ àwọn kan agbọ́tẹnìkan tàbí lọ́nà méjì mẹ́ta à ń gbọ́ pé bẹ́ẹ̀ yóò bá rí àwọn tí wọ́n ṣe nǹkan oṣù mọ́ tí wọ́n sì padà lóyún ṣùgbọ́n ara ni ọlọ́run ọba mi fi dá ọ̀kọ́ márùn o bẹ́ẹ̀ ni ọ̀kọ́ márùn rárá nítorí náà tábà wá ń sọ pé oògùn aláṣẹ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní nǹkan yìí ló ń dà láàmú tí wọ́n sì ti ná owó ná owó ṣùgbọ́n tí kò tí ì sí ọ̀nà àbáyọ fún irú ìṣòro báyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ní wá oyún tó jẹ́ pé nǹkan oṣù wọn tí ò ṣe déédéé tí ò dúró déédéé kò jẹ́ kí oyún kò lè wáyé bẹ́ẹ̀ ni látàrí nǹkan oṣù wọn tí kò dúró déédéé òun ni ò jẹ́ kí oyún lè dúró. torí ló sọ mọ́ wàrà lẹ́ni ọ̀nì ọ̀nì dídá lábọ́wọ́ mi kò mí àwọn ọlọ́mọ ní ti sílà ní níbi tí náà kì í ti kú tọ̀sán tòru ibẹ̀ làwọn bàbá wa tó ń kawọ́ ẹ̀yọ òun ló kí wọ́n mọ̀ wípé. sẹ́yìn ó dáa púpọ̀ kí nǹkan oṣù obìnrin kó kọ́kọ́ dúró bá fẹ́ tọ́jú ẹni tí ó ń ṣe àwáàrí àkọ́kọ́ máa ń béèrè pé báwo ni nǹkan oṣù yín ṣòdúró déédéé ṣé kò rùn ṣé kò yọ ṣé ń wá ní àsìkò rẹ̀ torí pé eléyìí kọ́kọ́ jẹ́ ọ̀nà àkọ́kọ́ láti fi mọ ibi tí nǹkan ti ń wá ẹ má gbàgbé pé oyún ìju ó jẹ́ ìkan lára àwọn nǹkan tí ó tún lè mú kí nǹkan oṣù obìnrin máa ṣe ségesège ṣùgbọ́n ní ọ̀nà míì oyún ojú ò sọ pé kí obìnrin má lóyún o bẹ́ẹ̀ ni oyún àti oyún ìju nígbà míì wọ́n yìjọ mọ́ nídàgbà níwọ̀n ìgbà tí oyún ìju tí ò bá tí dàgbà púpọ̀ kò dá lílóyún dúró ní ọ̀nà míì sẹ́mọ̀ pé ara kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àti rẹni tó ní oyún ìju tó sì lóyún tó sì bímọ tó yún ìju yẹn náà sì tún wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n oyún ìju ń fa ségesège nǹkan oṣù obìnrin ó lè fa kí obìnrin kó máa ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mejì tàbí ẹ̀mẹ́ta ní àárín oṣù kan ó sì lè fa kí ẹ̀jẹ̀ kó dédé máa kí àṣẹ kó dédé máa wá ní pèrèsè yọ ní ara obìnrin. tó gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé eléyìí a pè ní oògùn alàṣẹ obìnrin tí kò rí nǹkan oṣù rẹ̀ mọ́ tó sì fẹ́ rí i ọjọ́ orí ẹlòmíì ò tí ì tó kí nǹkan oṣù rẹ̀ lọ tó ti lọ bẹ́ẹ̀ ni tó sì wù ú pé kóun ó sì máa gbé nǹkan sí nǹkan ṣùgbọ́n nítorí àìrí nǹkan oṣù rẹ̀ mọ́ èyí ń fa ẹ̀rù bíbà pé gẹ́gẹ́ bí wọ́n ṣe àṣemọ́ ń gbọ́ wípé kò dáa kí obìnrin tí ó bá sì ń ṣe nǹkan oṣù ó máa tí kò bá ṣe nǹkan oṣù mọ́ kó máa ní ìbálòpọ̀ tí a bá ń la irú ìpèníjà báyìí kọjá ẹ jẹ́ kí a gbìyànjú àṣírí kékeré tí mo fẹ́ fi sílẹ̀ yìí torí pé ó jẹ́ ọ̀kan lára àwọn àṣírí tí àwọn ọ̀dọ́ wa máa ń lò àṣírí tí a ti dánwò a sì rí pé ó rí bẹ́ẹ̀ ni ọkàn mi fi sílẹ̀ lénìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n nílò rẹ̀ ṣùgbọ́n tí wọn ò tí ì ṣe alábàápàdé ẹ̀ tó bá wá nílò rẹ̀ tó bá ṣe alábàápàdé ẹ̀ lénìí gbogbo ìbéèrè tó bá ní mẹ́sẹ̀gì wa ní whatsapp ní eh, zero eight zero six one four zero eight two five four tàbí o oh seven o oh eighty three ninety seven five one three hmm, o oh nine o seventy two seventy nine thirty three forty eight ẹ lè pè wá sórí nọ́mbà yìí ṣùgbọ́n tó bá jẹ́ pé ìbéèrè lẹ ní hmm, ẹ mẹ́sẹ̀gì wa ní whatsapp ní zero eight zero six one four zero eight two five four ẹ lè pè wá sí orí ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ìbéèrè náà lẹ ní ẹ mẹ́sẹ̀gì wa ní nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta ló wà ní whatsapp ṣùgbọ́n o seven o eighty three ninety seven five one three yìí kò sí ní kọ́ whatsapp nìkan ni ó wà ibi tí mo tún fi fi airtel kejì tó ń lọ sílẹ̀ ni pé tá a bá wà ní oko ó ṣeé ṣe kí ó mọ̀ sí network mtn ẹ lè pè wá sórí airtel kí ni àwọn nǹkan tí ẹ bá mi wá fún nǹkan tí a sọ yìí. ntí ẹ bá mi wá náà ni à ń pe kinní kan ní ìkódẹ bẹ́ẹ̀ ni ẹ bá mi wá ìkódẹ kan ẹ wá ìyá àlùkò kan ẹ wá kòkòrò ọkà bàbà hmm, kòkòrò ọkà bàbà ẹ wá kàmbílálà kàmbílálà jẹjẹrú ewé làpálàpá pupa ẹ wá rí gbogbo àwọn ti wá lọ́pọ̀ tán á hmm, wá sùn sí ọ̀nà márùn-ún a bá ti lọ tán á pa ẹ̀jẹ̀ yẹlé sí á fi pò pọ̀ dáadáa á tó wá sùn sí ọ̀nà márùn-ún tó obìnrin náà yóò máa fi mú ní kọ̀ọ̀kan yóò máa fi mu ẹ̀kọ́ gbóná ní ọjọ́ kọ̀ọ̀kan tí yóò fi pé ọjọ́ márùn ránṣẹ́ eh, pẹ̀lú ògo ọlọ́run èsì ayọ̀ la gbọ́ gbogbo ẹni tó bá tún wà lù náà tí wọ́n ṣe fúnra wọn èsì ayọ̀ òun ni wọ́n ó gbọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọba gẹ́gẹ́ bí mo ṣe sọ orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa náà ní kẹ́ bá wa ṣe àpọ́gíráàmù wa eh, ọmọ gẹ̀ẹ́sì tv ẹ subscribe sí youtube channel wa òun ni orí àkọ́kọ́ tí ẹ ṣe fún wa lẹ́yìn náà ẹ bá wa ṣe àpọ́gíráàmù wa ẹ fọ́lọ̀ wa ní facebook eh, prince ọlọ́gbẹ́ńlá adéwálé taiwo ní péjì wa ọmọ díẹ̀ sí tv péjì wa ni tewétegbò ní ìwòsàn abba center péjì wa ni ẹ gbìyànjú kí ẹ fọ́lò wa ọlọ́run elédùnmarè kò ní padà ní ẹ̀yìn wa bẹ́ẹ̀ ni àwọn nǹkan ìbílẹ̀ àbábá wa kò ní parun torí pé ó ń ṣiṣẹ́ ọlọ́run dá ìwé àtegbò fún lílo ìwé pẹ̀lú ẹ̀ ni nítorí náà tó o bá lóò ní lò ó èmi dẹ̀ tún máa ń sọ ọ̀rọ̀ kan ẹ má jẹ́ kó di ìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ ká máa wá ojútùú sí i ẹ jẹ́ ká ti wá ojútùú sílẹ̀ kó tó ṣẹlẹ̀ nítorí pé ìgbésẹ̀ tí a gbé pé kí ó mọ̀ ṣẹlẹ̀ kó tó èyí tá a gbé tó bá ṣẹlẹ̀ tán o ọlọ́run elédùnmarè kò ní da ilé wa rú ẹ mo kí gbogbo ọmọ díẹ̀ sí fans club pátápátá ẹ ṣe àdúgbò.